أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́rọ̀ nǹkan bá nájú ní àtàwọn ará nílẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àǹtẹ̀lẹ̀ wọn bá kó sanú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn káwọ́ kò sọ̀wọ̀ kò sí ìbáyà àwọn èèyàn lọ pé àti kí ìbádọ̀ kò sọ ìyẹn máa wo àwọn nǹkan bá ti ń lọ nílùú ni aláàrán kọ́ ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí àwọn èèyàn lọ bá kò sóòfù ní àbíkè ìjẹ kò sóòfù tòrò ní kò sóòfù ìbájá kò sóòfù ó di wa aláàkọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ààrin nìkan kan wọ́n ní ṣe kí wọ́n ṣe sàráàtì gbogbo ara fi máa tàbí lábòtò wà bẹ́rẹ̀ bẹ́rẹ̀ bẹ́rẹ̀ sí àwọn akẹ́lẹ̀ kan ṣáàṣì ẹgbẹ́ wọn ní kùsùn bẹ̀ tí wọ́n kàn bẹ̀rẹ̀ sí pẹ̀lú káàkiri àdúgbò máa fọ́ gíláàsì ọkọ̀ fún máa sun lé dáhùn mẹ́rìnlá báàlì nínú káàmù wọ́n ti bẹ̀rẹ̀ sí pẹ̀rùn wọ́n ti bẹ̀rẹ̀ sí pẹ̀rùn ìta àwòrán ẹ̀yìn tó ti dùn àwọn àtàwọn ìjọba tó kàkùn bẹ̀rẹ̀ sí pẹ̀rùn ìta àmà àdìsọ́wá ọwọ́ lórí fèsì ọwọ́ akókò àtìlẹ̀ ẹ̀mọ́sí àdúrà àrùn sẹ́lẹ̀m ní ilẹ̀ ṣáǹtà wọ́n kámàrà àyàtán min àyàtì lẹ́à لا يخطفان لموت أحد ولا لحياته فإذا رأيتم ذلك فصلوا بدون فادعوا بدون فاستذكروا ربكم أيوة سكبت بالله فصلوا ذلكم صلاة الخصوص wọ́n ní àtìsí rọ̀bọ̀kọ̀ mẹ́sẹ̀ sí sáà ẹ̀sẹ̀yìn lọ́pọ̀ àbí ìfọ̀dúfọ̀lá ìjọba ìbẹ̀lẹ̀ ọba ìgbọ́kọ̀tà àtìsí rọ̀ lánàá nù wọ́n ti gba mí rọ̀ àtìsí rọ̀ lánàá nù ní máa wo bí ìgbà ti lọ nígbà àwọn àjèjì ara àtìsí rọ̀ bá mi bí àti mẹ́rin ìjọba yìí ó dé wa sọ́nà òkú sánú wa bí mo di àrífi tí náà lọ́ba ọlá Qur'an al-Karim la ilaha illallah naam wa alaikum salaam ọ̀ ó ti gbowó kí ní báyìí ó ti gbowó ti àwọn ìkàbí rò wọ́n ti wá gbà báyìí ọ̀rá ìlú ní mo ti rí sèwọ́ ọ̀sán ọ̀sán tó kó lọ ní mo ẹ́ kí lọ́ọ́ fún ọ̀sán ìlú ẹ̀kọ́ fáìnì mi wọ́n ní kọ́ ọ̀gbọ́n ẹ̀kì àwọn èèyàn mọ́ sí ìjọba ìjọ ń gbà wọ́n máa gbàgbé àwọn ìmọ̀ ní ìsìn òfin ìsẹ̀bí ilé aláàjì kò gbèrò nígbà náà aláàjì kò gbèrò yẹn náà fúlàní kìlá tó máa tún ìgbà yìí ẹ̀dá ọ̀pọ̀ ìlà gbàlè ààrẹ ẹ̀dá tó ti gbọ́n pè ní tó bá fẹ̀rẹ̀ sí ti fọ́ lójú mi ìyẹn náà tó wà lọ́jọ́ ìdí ń tẹ̀dá rẹ̀ mọ́ ìlà gbàlè àwọn lọ́rùn sí ní kí ọ̀gá ẹ̀dí báyìí ní dúkìá bó ti lọ rẹ̀ nù kò rí nàmà ìyàwó ẹ̀rọ abáwa yìí pé àti jẹ́ àti mu àwọn bẹ́ẹ̀ nulẹ̀ ìsìn tí ó ti ń ṣe ìbádùn ìṣẹ̀dá ní ìlú bí wàá sì lé mọ̀ ní kí gbogbo àwọn èèyàn rẹ̀ dára àti gbogbo wọn sàkùn ṣùgbọ́n bá ní sí náà ẹ̀ fìtò wọ́n gbé mọ̀ ní fún ní five thousand naira every month ìgbàkan yóò ní káwọn mò ń fọ àwọn wa tójúmọ̀ nípa lọ́wọ́ pé kó tún bá pọ́tẹ́mì kalẹ̀ fún mi wọ́n wá tójúmọ̀ báyìí nípa pé ẹkún ní oṣù dá tú àwùjọ ẹ̀ tí òun kan gbóhùn wa ni òun ò rí wa gbogbo bp yìí ti tó tó tó bank committee ẹ̀ láàyè kò sí lè kọjú ẹ̀ nígbà lè kí báyìí nígbà lè kí lè kí báyìí àgbàdo bá fóònù wájú kó dúpọ̀ fóònù fún ẹ̀rọ àgbà nígbà lè kó lọ fóònù so every month là ń fún ní five thousand naira owó yẹn tún tẹ̀sán tó lọ́wọ́ àńlẹ̀ báyìí báwo ya ti fi dáadáa ọlọ́wọ́ fún alẹ́ sàárè ìjẹ́ káásù àwọn náà sùn ti parí ẹ́ ẹ́ يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون انا اوصي هذا كيف هو هذا كيف يجي في تنالي وده يجي في تنالي ما تلبى انا اوصي هذا كيف lórí ọwọ́ fún tó yàrọ owó dáadáa là ń fẹ́ àwọn ọmọ pé owó tó di yàrọ ara ọ̀ ìpínlẹ̀ làkíà ẹ̀ẹ́ tó bá yàrọ àti wọ́gbà àti náà tí ó yàrọ mọ́ ọlọ́run yàrá bí owó kásìmù ìgbà ojú sí máa pèsè ń dàmẹ́ nígbà tí ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ fún dà ìgbàdì ẹ̀gbẹ́ ti jáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ fún dà bí ọ̀rọ̀ ẹ̀yìn ìgbàdì ọ̀rọ̀ ẹ̀yìn nígbà tí kábọ̀ tí ni áà ah, kúrin lọ́n ló mọ̀ wá sí. àwọn ilé ìjọba dìbì ẹ̀ẹ́ náà bá fún mi ṣe ẹ̀yìn kan ẹ̀rọ bínú nígbà débẹ̀ táwọn èèyàn bá ń gbé pípa tí aláwọ̀ mi ti máa ń lọ lé mi ìdá bí àwọn èèyàn ń gbé mi fún mi fáwọn ni wọn ò ní lọ jẹ́ kí gbé sí mi àdúrà gbé sí mi ìlú mi rí náà sọ̀rọ̀ ọlọ́run alamọdéwà alákìtì alamọdéwà mi ò rí gbogbo ìlú tó tẹ àbáyé bọ sí ní bọmọdébọ gbé àwọn ṣe àwọn ilé ìṣẹ̀lẹ̀ ọgbọ́n tó bá ọmọ ìdílé gbé wọn ní ìwé ìdílé ní ìlú yàrá kìlì kàdádì alábìsẹ ìlú ní mẹ ní dídé ìgbà yìí yàrá kan ní ìlú ayé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حديث والده أنس أني سميت رسول الله صلى الله عليه وسلم يقول والمقاصد شرم ربي قال الله تعالى قال الله ذلك يا ابن آدم لما نبي آدم إنك لو أتيتني بكراب العبد خطايا أنا ربا من سوى بعد من يرى بعدين قواب عن مسك مسك مسك تقولي لي ثم لقيتني لم تشرك بي شيئا قواب من يرى بمواول أبوا وإسراء تسرعي كسي بمبه أنا أتيتك بكراب مغفرة قوله قال الله تعالى يا ابن آدم إلى آخر قلهم تعتعي هذا من أحاديث القدسية وأنا حديث رولو بني أعمال قولنا النبي محمد صلى معاليث عليه كان في الحديث القدسي ما رواه النبي صلى الله عليه وسلم عن ربه كنا لي الرسول صلى الله عليه سبحانه وتعالى أقول المحدثون في أحاديث النبوية لأنه منصوب إلى النبي صلى الله عليه وسلم ما أعطاه في سن النفس القرآن ما في سن أحاديث فرأى لهم يعطاه في سن أحاديث النبي صلى الله عليه وسلم ọdíkọ́ níbi sọláwọ̀ sílẹ̀m ìdílé ìgbàlẹ̀ nígbà olójẹ́ fún wa lẹ́yìn sí àmì ìlú kọ̀ọ̀án ìlú ìjìmá kìí sí inú kọ̀ọ̀án tó tún wá ní àwọn ọkọ̀ àfà إن كان كل واحد منهما قد بلغ أو نبي سلام يدفعوا عن الله عز وجل فيجنا هي المواجهة ونوبة في القرآن الكريم يعني أتي حديث القدس منه اختلف العلماء رحمهم الله في لفظ الحديث القدسي ما فاني كانوا يريدون الحديث القدسي القدسي كما هل هو كلام الله تعالى أرى الله ومعني أو أن الله أوها إلى رسول الله معناه يرى واقف حكما رسول الله واللفظ اللفظ ẹ̀rọ wọ̀lọ́dúnlọ́dún àti pẹ̀lú gbólóngbóló ni lọ́dún rasulù sílẹ̀m kọ́kọ́ ní gbóló yẹ gbóló tàbí ìtumọ̀ rẹ̀ lọ́lọ́kọ̀ sílẹ̀m sílẹ̀m gbóló agbèta ìpẹ̀lú lọ́dún tiẹ̀ ara kọ̀ọ̀lẹ́yìn àwọn afá ní káwùlù méjì lórí ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ méjì lórí gbóló náà kọ́ọ̀lù awọ́l gbóló náà kọ́ àti àwọn ẹgbẹ́ aláàkọ́ ní gbónú àdíṣẹ́ ìkúrò sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni gbónú ọlọ́ọ̀bá ni ìtumọ̀ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ni bí a ní ìbíyà sallallahu alaihi wasallam adáfàwò ilẹ̀ lọ́wà ta'ala fọ́nà lè kọ́ lọ́wọ́ ló wípé قال الله تعالى من فيما يرويه عن ربه وقضي عز وجل به من المعلوم أن العصر في قول مضاف إلى أن يكون اللفظ قائله لا ناقله بعد ان نتام ذلك التليورو طبعا كل ذلك أبا كل دلو وين كيف مارني كيف دلو وين تليورو لا سيما قاطع هذه البيت النبي صلى الله عليه وسلم أقوى الناس أمانة وثقهم رواية ẹgbẹ́ ní sẹ́yìn ló dáa jù lọ́gbọ́ra jù nípa pé gbọ́gbọ́rọ̀ ní ti gbígbà rẹ̀ lẹ́yìn náà tó ti kọ̀sẹ́tù nípa gbígbé ọ̀rọ̀ kalẹ̀ bó ti gbọ́ ọlù fẹ́ẹ̀nì gbọ́nà àpáàkìlì na hadisi na náà omin indilá wà lafzawo lafzo nabi sallallahu alaihi wasallam ìgbọ́nà yẹ ìtumọ̀ rẹ̀ ó جنو يقال بكالة وانجيل محمد وسلم ذلك الوجهين زي بكنا مدني الوجه الأول كنا نعطى لو كان حديث القدس من عند الله لفظا ومعنى فكان على سندا من القرآن فأبنى يعني القدس فأبنى نوره حديث الله báyẹ̀ pé ìkọ́ra ààlà fíjọba mi òkúrọ̀ ọkọ̀ fúnlẹ̀rì ẹ̀ fẹ́jẹ́ gbá tọ́gbà bí ti kọ́ àǹgà lọ náà lọ́dí ìsìtọ́lẹ̀m yẹ̀rùwé àrọ́bì ní ẹ̀nà ìbí ìsìtọ́lẹ̀m yẹ̀rùwé àrọ́bì tààlà ìdúnì wà títàtí sí ìbẹ̀yẹ níbi ìgbàlọ́gbà ọ̀dọ̀ lọ́ọ̀bà láì tí wá sí ìbìrìlù mẹ́ ìgbẹ́ ìkòkòjú ìbìrìlù wà sọ fún ìwé àrọ́bì ó díẹ̀ wà so ìsìtọ́lẹ̀ àárín إنه إما حديث عن إسلام عالي عن إسلام النازل خذوا إسلام عالي مكين كرو نافع وما عبد الله بن عمر من مبوء قدامي عبد الله سويته النبي سويته نافع ni قدامي عبد الله wọ́n sọ wípé àmìlì sọ wípé hálì torí ṣéènì tó wà láàrin lẹ́fì sáré àdìsílẹ̀ sí ìkẹ́lẹ̀ ni abdullahi bin umar ni abdullahi bin umar ni abdullahi bin umar ni bí kí ó kọ́ lórí bàbá ti kuma wọ́n kọ́ ń kọ́ lẹ́nu kọ́ kọ́ abdullahi bin umar kọ́ lẹ́nu umar umar wa kọ́ lẹ́nu annabi abdullahi bin umar kọ́ lẹ́nu annabi sallallahu alaihi wasallam àwọn ọmọ pé dájú pé abdullahi ní òun gbọ́ lẹ́nu umar umar wa gbọ́ lẹ́nu islam ẹ ti kéde títí ó ti ń gùn eléyìí ní nàbìlì ni wọ́n ti wà ilé iṣẹ́ ti dájú pé bẹ́ẹ̀ lọ bóyá dákàrí ti sọ́ọ́ mẹ́ta buhari náà hàbí yìí márùn wọ́n ti wà àǹtìláni àǹtìláni àǹtìláni wà kan eléyìí ànàmọ́bì àdìgbà gbọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ sùpánà ọ̀rọ̀ alìmù anas ìgbòlódà nígbà níbi bọ́ọ̀dọ̀ ọlọ́ọ̀bà ó ní wa nígbà níbi àti bọ́ọ̀dọ̀ ọlọ́ọ̀bà ìgbìnà rárá alìmù ó díye wa náà gbé ààlà ó díye wa mọ́sílẹ̀dàn náà kàwí وكان آل سندا من القرآن لأنه النبي صلى الله عليه وسلم يروي عن ربه تعالى بدون واسطة تقول بحلوبة لا يشبه الثانية يعني ما هو ظاهر السياسة ما في الدنوة الوراني أما القرآن أما القرآن تبدل على النبي صلى الله عليه وسلم بواسطة جبريل صلى الله عليه وسلم قالوا واسطة جبريل كما قال تعالى قل قل نزله روح القدس على ربك من ربك قل نزله روح القدس من ربك سبحانه وتعالى وقاره يعني بمعنى اي جبريل الله بارك سبحانه وتعالى قال نزل به روح القدس الروح الامين سكان لك على سكان تقول لك على قلبك لتكون من المنذرين في نبارة من وقارة قد تسمعه الكلفلو لسان عربي مبين فلوي دي الأربعة وكي عيان يجو من دعين من دعين الثاني كاو كاو مكنيكا بين يا رأي يا رسول الله ويكي قرآن سبحانه بلاد الجبريل bẹ̀rẹ̀ ọ̀gbìn àwọn àyà fún mú wáyé ẹ́n ọ̀rẹ́ kọ́lá kọ́ síwájú bẹ́ẹ̀ ni àbí ṣe àṣàn àṣàn bọ̀dẹ̀l wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀ kí n ṣe ti dákú lórí ẹ̀dá ẹ̀rọ owó lórí ẹ̀dá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ́n ti bẹ́ẹ̀ ẹ́n ẹ̀bọ́n ìṣẹ́ni kan ló ti àkọ́yìn mu Ibrahima bóòlù nínú ọ̀gbìn jẹ́ orí ẹ̀gá motif kíní orí ẹ̀gá bẹ́ẹ̀ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ̀ bẹ́ẹ̀ni ṣe ọ̀bàmọ́ sí ẹ̀nà bẹ́ẹ̀dá sí ọ̀dá sí bẹ́ẹ̀ni ọ̀fọ̀ramọ́sọ̀ ọ̀fìdí ìgbìyànjú ma ń sọ̀rọ̀ sí ẹ̀lọ́nà mìíràn kò mí ń bẹ́ẹ̀ pé jìbìrìlù nínú wà lóòótọ́ kí ni ẹkọ́ bí máa bèèrè fóònù bá aládàá náà bá ní ní ti máa ní àná bìbá jù bàrá aládàá náà bá yẹn ó gbọ́ bí fóònù ó ti gbọ́ tí nínú ó wà lórí rànkúmí rànkúmí yẹn nílò lọ́mú bù ó lọ lẹ́yìn tábìlì nínú tútù ní oṣù máa làágùn ìrẹ̀kọ̀ mímọ̀ wájà rẹ̀ fún ọlọ́ọ̀bà àkọsílẹ̀ mímọ̀ wá pé títí bábí sí ni ọlọ́ọ̀bá ni wọ́n fọ́n mi sí brett nígbà tó ní ìrìnàjò ìsáyọ̀ omi heraj ọlọ́wọ́ fi lọ́dún bèrè ìlú ọlọ́wọ́ fi sílẹ̀ ọgbà tó ọgbà ní brett lọ́dún tó ní musu sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lọ́dún tó ní sọ. Quran wọ́n sọ fún ìfọwọ́ yẹn pé àwọn tó máa fi Quran sọ̀rọ̀ yẹn àti máa fi Quran sọ̀rọ̀ àdáyẹn tó máa ṣe sílẹ̀ yẹn wọ́n mọ̀ kan ní Quran. wọ́n máa ń tún jẹ́ Quran wọ́n máa ń tún kì í síra wàdà ni kì í sí ilé ní kí ní máa fi kọrin ni máa fi Quran kan lò kí á máa kọ́ lọ́wọ́ bá ṣe ròyìn kí sókè dẹ̀ Quran kẹ́fẹ́ ìgbéga ni lọ́wọ́ bá fi kọ́ sí ó di wa kọ́ bẹ́ẹ̀ sọ Quran kan ní wáyé gan àrùn sàmà àrùn sàmà àràjìfà ọmọ mi ni فسعك الملائكة بالملائكة دخلون مجموع دخلون أول ما يرفع راسه جبريل هو بالذكي سعدين وانتلاقين مدعني كنين جبريل هو سجودني سجودني هو دا كل وجه نزل دا كل كلام دا كل كل كل هو سجود لا هو نجوا كذا سجود دا هو يوم الخوف نزل وقت جبريل ما سواه هي هو ما طلب عليه ọlọ́tí wáyé fún ìṣòro gbogbo tó ọmọ fẹ́ ọmọ ẹgbẹ́ àti àtàjí wọ́n ni mẹ́rin akọrọ̀ boko lọ́gbọ̀n ní kọlu kọlu làkàtù ní ẹkọ̀ wá ní gbọ́rọ̀ yẹn àmì ẹkọ̀ wà bọ́jú àmì ìsìn àyà àdìbò yìí wọ́n gba iye rẹ̀ wọ́n nìkan ní ọgbọ̀rọ̀ yẹn títí títí tó a dúkìá tó lè ṣẹlẹ̀ kí ti gbọ́ àmì ẹkọ̀ bọ́jú wọ́n gbọ̀ tó wọ́n gbọ̀ sí kí gbọ́rọ̀ gbogbo òkun ọ̀rọ̀ kíkọ́ ọdún mẹ́ta wọnú ọ̀rọ̀ yẹn bí yóò àpẹẹrẹ bí káàbù kan hàn ní ọ̀rẹ́ ìlà wọn fi ń kọrin lójú ọba kó sànù wa wọ́n lu fún ẹ̀rìn àní àdáwọ̀ káyánà àti ìsìlè sí ní ìndìlá òun náà ni gbólóhùn yẹn gbólóhùn yẹn bìdọ́ lọ́wọ́ ló ti wá ọdẹ wọn yẹkùn dẹ́yìn náà wọ́n bẹ́ẹ̀ kùrán fọ́rọ̀kùn kò sí ẹ̀tọ́ láàrin pẹ̀lú kùrán لأن كلها كلاهما على عدد تكبير كلام الله رولوه بني سبحانه وتعالى ولحكمة التفكير تساويهما في حكم حين اتفقا في العصر حكمة التكبير رميز تكبير في المدرك هنا انا معلوم أن بين بين القرآن والحديث القدسي فروقا كثيرة بين كان من ذلك يعني القرآن الكريم حتي حديث القدسي يتواتق حيث المستوى كمان وجوع منها ألا أقول إنه مشروع به إن الحديث القدسي لا يتواتق بتلاوته الحمد لله كل شيء يقول ما الحديث القدسي عبادة تجمع القرآن القدسي عبادة وجوا كان يقول بسم الله الرحمن الرحيم أنا في التجويد بين نينتي بقى الجبن ìgbàrí wọ́ọ̀dì náà nẹ́jì nínú pé ya ìbárí ẹgbà àjọ àgbàrí bá àyè dáyà láti ẹ̀kọ́ sí ẹ̀mẹ́ ọdí wáyìí بمعنى أن الإنسان هذا عبد لله تعالى بمجرد قراءته èèyàn kan lè máa ka àdìsí kúrò tí kò fi ìdájà ẹ̀rọ yóò sọ́ọ́bù ara kó lè harfi mi náà àti kọ̀ọ̀kan ìkẹ́rì ká máa fún yín ládá ní alábi kọ̀ọ̀kan àti wíní sí ní tí ìwọ̀n والقرآن كان القرآن يتعبد بالتعبد بكل حرف منه عشرات كو يبالغ عنها تبدي على في على البيوع منها أن الله تعالى تعدى أن ياتي الناس بمثل قرآن عاد منها ولم يرد ذلك مثل ذلك على العادث القدسية إلا ذلك إنه يتفهم القرآن تلين جميل يتجنو يتكيمو القرآن كلا من آية كثيرة كيموها أولا وتلين جميل لولي حديث القدسي قديوا نعم ومنها عبد القرآن الكريم هو معفوظ من عند الله تعالى كما قال سبحانه إنا لا ننزلنا ذكرى وإنا لأولى حافظون إيه، الله اندبه قرآن تدرارك ويواتي دجد ولا أصحى القرآن تعالى رفنا ملكه ولا والله رفنا ملكه والأهل يدلق بسيئة بخلاف ذلك فعليز قلسيكم فيها صحيح وحسن وقدم لك في الأمين لجوك حسن جدا لأضيف إليها ما كما كانت ضعيفا ومضع موضوعا فقدم لك وراني على هذا المدى وعجل راني وهذا إن لم يكن منها كل جديد لكن نقضى إليها وفي تقديم وتأخير وزيادة خير وسلمين كل نقاط سواج من الأفعين أكيد أسفكم والله ونفس في أديكم الله تعالى دعنا لا تقع لوري لوري دعنا الله وضع البقران ما حديث القدسي الحديث القدسي كل أبو بوري كل هذا لوري أجل ذلك ها bẹ́ẹ̀kọ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà tàwí mú ìgbọ́nà tí kọ́ ìpò kòrán ó jẹ́ ní àríf ẹ̀ pé ẹ̀kọ́ orí ẹ̀kẹ́ kìbọ́nú kòrán ọ̀rẹ̀ ẹ̀kẹ́ kìbọ́nú àríf ẹnu dáwùjọ́ dáwùgbò àwọn yẹn dáàmà bẹ́ẹ̀rẹ̀ eléyìí àjòjì ni ọ̀la eléyìí sàfihàn ni eléyìí hasan ni eléyìí bọ̀ọ́ẹ̀fù ni eléyìí mọ̀ọ́dọ́ ni wọ́n ní inú dáwùjọ́ náà dáàbò wà nípìn náà ni wọ́n dáwùjọ́ bẹ̀rẹ̀ kò kúkú sí Quran àbáwọn dáàbò wà nípìn náà kí ni wọ́n ti bẹ́ẹ̀ bọ̀rọ̀ àwọn yẹn Ibn Mubarak àti náà tí a bí yẹ gbà Abdullahi Ibn Mubarak ní ọjà náà nafsu àmì rìjáàlì lẹ́yìn ìwádìí wọ́n di káàdì sọ wípé káàdì yìí ni ẹ̀kí wọn kàbí ló bàrẹ̀ ó ní kúnlá làánẹ́sàlá ní rìjà àìbéèrè kí alọ́kọ̀ ẹ̀jì wa àìbéèrè sani káwọn sọ sẹlẹm àti bọ̀wọ̀rí sẹlẹmà àti fitina nígbà tí fitina wa dé kúnlá àti pé sẹ́mu lánà rìjà lẹ́kùn sẹ́mu lánà rìjà lẹ́kùn ẹni gbọ́ nǹkan mi àhàlẹ̀ sùn bí ìrọ̀ ẹnu ẹ̀yìn bára bí àwọn ènìyàn àlùfẹ́ náà kúrú àgbà ọ̀rẹ́ وإن كان من عالم بلا نرده إليه فلهم بلا ما في الإسناد من الدين كما لا صار بتاب المخالف الإسناد من الدين كما لا تريه أنه مسلم مقدمة إمام مسلم إسرائيل الإسناد من الدين لولا إسناد لقال من شاء ما شاء قاضني على السند قوائم قوائم الحديث السند جنب خلف موضة وتقول أسئلة أنت تجني هنا قوائم الحديث قلنا لي أتى تجني في حديث الجدو لا في سنة ذات أتجيني حديث إليه حسن كتابون كفجة قبل كفجة أتري لني أودي جوا أنا مضاف رأيوه عليكم السلام بالله bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn wẹ̀wẹ̀ bó tàwọn ṣíyà ni bẹ́ẹ̀ni àwọn ṣíyà bá fún àwọn tábìí rí àwọn táù tábìí ó ní أن تقرؤون في سورة الأحزاب كم آية تقرؤون في سورة الأحزاب آية إلا ما كانوا الأحزاب أن تقرؤون آية ثم أنت بس بس ìyáálé jàdùn ìfẹ́rọ ọmọ ee ìjọba ìjọba ìjọba ìjọba ọba ẹ̀yà tó dá àgbà ní kò sí ìgbẹ́kẹ̀rẹ́ ìjọba ṣégìsì ilẹ̀ ilẹ̀ ní ee sí àgbà kàbẹ̀ sí fọ́lọ́ àti ọmọ rẹ̀ ẹni tó ti bá sí ìrọ̀ àgbà bẹ̀rẹ̀ tó ti sí tó ti bá ti fi bí i ti bá ní tó ọ̀rẹ́ ìfúnjẹ́ ti fi àwọn kàrà tí ó mọ̀ wọ́n yọ kó bẹ̀rẹ̀ أبيع وكان في القرآن سورة ولاية يعني القرآن سورة بنو قرآن يقوه سورة ولاية فيقول فقط ولي ويقول القرآن تريدون بن سيدنا علي أولي الله بن سيدنا علي سيدنا علي في الجنة بقنا علي أولي الله الله سبحانه وتعالى benin babana yadda mai kusurin babana aina yawan tsara sama fa sọ na òdodo ne yi ma rí àwọn ọmọ mẹ ẹwọ tafsiri wọn tafsiri shia wọn tura ya yi ayat wa nusab naziya yi kawai subhanahu wa ta'ala wa nazi'ati garqabi والناشطات نشطا والسابحات سبحا والسابقات سبقا المدبرات امرا يوم ترجف الراجفة وي دوا راجفة أن يوم ترجف الراجفة إنا عسن بحر الله دوا راجفة ساسن شو سبت الله وانا حسنا في في الرام كنت كثير ولا في اليوم تلي وانا حسنا في الله شو سنة بحر الله يسير وانا تكون تتوتني ó di ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ọlọ́ba wa alaikum salam tẹ̀lé láàrin adídìkú àti kòránì tí ẹ̀ka nìkan àti àlàyé wà nọ́mbà wàn anábì ló ṣe ṣọlá lọ́sọ́lá ló ṣe òfin ilẹ̀ àtúntò pẹ̀lú ilẹ̀ àkùnrin àmì àyí nígbàdá náà bí ti bẹ̀rẹ̀. Àbùsè ló tí wàá tóbi káyé rẹ̀ kò fi àdínlù kúrò sí ọ̀gá síbi tí wọ́n rí. Nípa ara kò á ń sùn. Ó di kò kí kò kò kí kò kí ló gbogbo wá pé pátíà. Wọ́n á pe ya ìdarí àná àkókò dáìn ilẹ̀ máa tó tó. تطعموني أتطعم أنتكم أدي كسبين أدي والله تعالى أعلم أدي هنا في شو قال السلام دلوقتي mo ń bọ̀ wàhálà fún global next quran fa quran pé sùpùrù fatiha bakra ali moran nisa ma'ida ọkùnfíà ní ìgbẹ́rẹ̀ kan ló sí àníbi ló sí ọ̀rọ̀ ló ti fẹ́ mi síbẹ̀ ara mi ti ń bẹ ẹgbẹ́ mi síbẹ̀ ọ̀rọ̀ ló ti rẹ̀ ló wà ìgbẹ̀yìn gbẹ̀yìn ló ti ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi rẹ̀ ti fẹ́ yìí báyìí ó ti fi bọ̀kọ̀rọ̀ ṣé máa ṣe olómọ Qur'an èèyàn ó rí àràkà ó wà láàrin àwọn súrà ẹ̀ sí súrà ẹ̀ ìfọwọ́kà tó kàn látàn àràkà yẹn dáa ó kò ju kò fàtíà ìjúwe à ń tọrọ ìdáyà mẹ ìdíjìnà sọ̀rọ̀ tó mú sí ọkọ ni kò tó tẹ̀lé wọ́n ń dáhùn ìdáyà ni alif lamin zalika kitabu la rayba fihi hudan la tantu al-qur'an sura al-imran in sukwa practicalize go láti lu bi ayi so rire ko mi so do eh bakara al-imran sala ifwa nípa nípa ẹgbẹ́ obìnrin náà ni ya gbogbo wa ṣùgbọ́n ilé à ń sọ pé wọ́n gbogbo àlà kẹ́kọ̀ọ́ ní ìlú ìlú kò sí sílẹ̀ kẹ́kọ̀ọ́ àlà kan níbi wàá máa ń sẹ́yìn abdulradak nígbà tí ń sọ the living Quran the living miracle of the Quran the living miracle of the Quran ṣé wí tàbí kò yí mẹ́ta tó bẹ́ẹ̀ ni rọ́lọ́wọ́ bá ògbóni ògbóni lọ́wọ́ pé àlẹ́ àṣìṣà àti àṣà. wọ́n ní lórí kùránì yẹn bọ́ọ̀lù fi kù àti àṣàrò síbẹ̀ 19 wọ́n náà ní bisimilahi rahman rahim bisimilahi rahman rahim wọ́n ara fi 19 wọ́n náà sami o ara fi 19 19 yà bọ́ ní ọjọ́ ẹ̀fọ́ ni fraction ṣùgbọ́n ẹ̀wù kùránì àkàrí àwọn ní 114 sùgbọ́n nínú kùránì one fourteen sọ̀rọ̀ nǹkan thirty nineteen divided ní third six ní kí six six zidi six zidi. Báwo Kùrán jẹ fún ààrẹ? Ní bisimilayi rahman rahim ní sí one hundred fourteen times. Lẹ́yìn one hundred fourteen sọ̀rọ̀ fún àmì Kùrán. Ìjọba ní one hundred fourteen times ní ọlọ́run kìí sọ bisimilayi ní Kùrán. Ìjọba bá kò sínú sọ́ra ẹ̀ka. هو أن نسيت النمل ميدي لو رمي إنه من سليمان فإنه بسم الله بسم الله بن سلسل نمل الله عن فكين لا تلعوه ولا وضع أتي تلعوه توبة طبعا قالوا توبة يونس هود يوسف راد إبراهيم 19 سورة ìgbàdé sẹ́gbì náà mìí tọ́wàá 19 sugar bí lọ́kà láàrín àwọn ọ̀rọ̀ ìbúrásẹ̀n agbẹ́rin ilẹ̀ ìrù wáyé lẹ́bí bákà ọ̀pọ̀lọ̀ ẹ̀kọ́bà fún àkà 19 sugar bí lọ́kà títí ó péré 19 sugar bí lọ́kà ọ̀pọ̀lọ̀ ẹ̀kọ́ sí ìdánilè títí ní ìsìn láì yẹn wà ẹni first sugar tọ́lọ̀ kọ́ sọ̀kalẹ̀ tọ́lọ̀ kọ́ sọ̀kalẹ̀ kalẹ̀ lẹ́nu sí sọ alak ìkàrà bí sọ̀rọ̀ bí ẹlẹ́dẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ ó ń jẹ̀bù ìbílẹ̀ sí ìdíje wáyé ó ju ọkọ̀ yẹn lọ kọ̀mpútà yín gẹ́gẹ́ lónìí kò ní kò ní dé bọ́lá bí wọ́n ti sọ́jọ́ alẹ́ fi akẹ́kọ̀ọ́ ìjọba bíbẹ̀ kí wọ́n á bí òkú kan àrùn sí ìdílé náà ní sùúrù àti wọ́n fi ìkà ìdá náà náà wò wọ́n yẹ kúrò lẹ̀ náà ní sùúrù àti. ẹ̀rọ kí ni ìkọ́ ìṣẹ̀lẹ̀ bí wọ́n yá wọn ní kọ́ọ̀fù ọ̀pọ̀ kọ́ọ̀f kọ́ọ̀f wọ́n rí pé fifty seven kọ́ọ̀f lọ́wọ́ mẹ́ fifty seven kọ́ọ̀f nàìjíríà from three láìsí kọ́ọ̀f kọ́ọ̀f wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó lọ́ máa ń dá kan àwọn èèyàn níbi load wọ́n máa ń sọ̀rọ̀ ní common load àwọn bẹ́ẹ̀ inú sùn àwọn kọ́ọ̀f ọlọ́wọ́ pé ọ̀pọ̀ ẹ̀fọ́nù load ọ̀yà load wọ́n máa ń pè ní ọ̀pọ̀ common load ní gbọ́dọ̀ 58 ìgbà tí ìgbà tí ìgbà tí ìgbà living mirror ó pútà àdéhùn ṣe ẹsẹ̀ kọ́ńtà nípa ètò ìfóhùn. ní ọgbà bí oyè ìjọba ti di ní ìbọ̀ ìlú wọn fẹ́ sí nìyí. nisu kọ̀mpútà máa ń fi mí yé ní fi back on system back to one room party ó kó jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni bí ìsúná lọ sí ẹ̀ ló pè é. ẹ̀hẹ́n àá àlùfáà nù ó di ibi ìpínlẹ̀ sílẹ̀ ara ìpínlẹ̀ sílẹ̀ tó dà nù mo respect mo rẹ̀ pípa ọdún ọ̀sẹ̀ kọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ sáré ó mùsùlùmí ni wọn àwọn gbèsè mùsùlùmí ni wọn kọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ wọn ó di wà náà ìdílé lọ ni ẹ àtàkùn náà. ní pẹ̀lú náà yàrá kùrán tó ní sí ẹ kò sí ọ̀la sí ní because lóru bọ́lá ṣe ṣe irú irú àlámọ̀rí. oní ní àyà fi káyà kùn án àyà fi ní wọ́n gbà. máa ń ka táà ìpínlẹ̀ ìta ti wáyé bẹ̀rẹ̀ ọ̀run ti àǹtà sáńtún. kí ló ń jọ náà ni. ẹ̀rọ olóòní ọ́ ẹ̀rú ọ̀rọ̀ ìjẹ́ àbúrò àbí ẹ̀rọ kìkàrí mo lọ rí ẹ̀rí nílé kí ó ń gbà yàtọ̀ bá wọn lè tó la máa ń fi ní ẹtí bí gbèǹdè ìjọba fẹ́ kúrò lórí ìdílé pàtàkì ẹni ẹ máa ń kà á lónìí òun but. ọmọ ní àìmọ̀kánì ó kí màkà wọ́n yẹ àwọn èèyàn ọmọ màkà aláìsàn náà tó kà á ní ní kàkọ́ kan ní kàkọ́ lónìí wọ́n ti ṣe ní kàkọ́ wọn. Nígbà àjọ. Àdàwọ̀ lẹ́yìn ìgbà. Lẹ́yìn ìgbà náà rí ìṣe. wọ́n lọ lọ níjọ́ náà ilẹ̀ wa tún bá ní mọ́tò pé lọ́jọ́ tó kílé lọ́jọ́ láti wọ́n ní lọ́jọ́ láti yìí sí ìgbà tó kí ẹ̀rọ ọmọ ìyá àti ìgbàlejò abájúlá rẹ̀ tó bá mú lé bí wọn ò tẹ̀sí lòdì bá ní kí wá kí wá kí ní lọ́jọ́ láti yìí ìgbésọ́mọ ilé ẹ̀gbọ́n mọ́tò láti gbà ọ̀hún mọ́tò láti kúrò sí i gidigidi ju èmi wọ́n bá bàbá wọn gbé ẹgbẹ́ tí wọ́n ń bójú bá yàtọ̀ tó dé wò ní ẹnu ọ̀nà ti ẹ̀fẹ̀ báyìí bàbá òkú tó wọ́n ṣe wọ́n ṣe jẹ́ parí sí nǹka yìí láta àkọ́kọ́ òkú fàájìyà nígbà tó ké fàájìyà jọ agbẹ́gbẹ́ bí mo rọ̀ bí bàbá rẹ̀ nígbà tó ṣe ẹlẹ́ẹ̀kejì báyìí níbi ké fàájìyà báyìí ló bá mú ẹ̀ẹ́dì lóko ẹ̀ ìtọ́jú mọ̀ ló sọ ńgbà tó fi ń kà lẹ́bi pé káàlù kọ́ dúró ìṣòro nílùú láì tó kéwù ká ara kí láti àjò Adákìrì. Ọjọ́ ọkọ̀ fàánù wà ní. Ọjọ́ ọgbà ilẹ̀ fún wa. Báwo kí kí bí àwọn? Ọjọ́ ọgbà ilẹ̀ fún wa. Kí bí bí ọ̀rọ̀ yẹn nínú náà di kí òun. Ó di eyín àti máa ń tábù yóò rí à ń tábù yóò kàn lọ́sí nàìjíríà fi dá ẹni wọ́n yẹ kó kàmú náà máa kó ìdí mẹ́rin ìbí àti wọ́n lọ sí ìdí wọ́n á tábù wọ́n á fẹ́ dúdú kan láàrin àwọn ilẹ̀ ẹjọ́ yẹn wọ́n á ń pè wọ́n àṣùbà يعني أشهد أن لا إله إلا الله وحده لا أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم ọdúnkà ìṣẹ́lẹ̀ pẹ̀lú ọmọ yóò kájá olùkó lẹ́yìn ibi jẹ́jọ sí ní ìkan ọkọ̀ ìyẹ̀rẹ́ ní rẹ́dí ọmọ sí kìí ọmọ sí kìí ẹ̀hẹ́ orí gbogbo lẹ́gbọ́n wí wọ́n wí ìjọba yóò fi ka ọtún bá ọ̀sọ̀ lẹ́yìn tó wà á ṣẹ́yìn gbogbo lé ìmọ̀mù kága ẹ̀rọ kẹrẹ náà kò lè kò lálàáfíà àmọ́ yóò wà tó wà tó kó. yóò kọ́ fún mà. lórí ìkó náà ló wà ẹ̀sọ̀ lẹ́yìn tó wà tó. kí ọ̀sẹ̀ tó bá tó bá jùmọ̀. ọba mú ọba mú báwọn bá mú. Ìjọba ti di fún ẹ̀jẹ̀ nǹkan burú mbẹ̀. Tí wọ́n ti jẹ́ kó kàkó fún ìyànà kó bá kí kó kírun kó burú mbẹ̀. Ìjọba ti fún ẹ̀jẹ̀ kó kírun. Ó di ẹni tó dáa fún ẹ̀jẹ̀ kó kírun. Ó lọ́nà àwọn kòkòrò kó burú mbẹ̀. Àwọn náà yà á dé ìlọ wọn. Ìjọba ti fún ẹ̀jẹ̀ kó kírun. Wọ́n ní ìwà gbòòrò ní ìwà bí ẹ̀yin náà bí lọ bí ilé ọmọ mi ilé ọ̀fà náà kúrò kò sí pé tí àgbékùtà lómi ilé mi òkú máa ká tún bàrẹ̀ kó máa tún ẹ̀yin náà máa bí kí ibi tí ó ṣẹlẹ̀ jẹ́ ìyẹ́ yìí ibi náà ló ń ṣẹlẹ̀ ibi lọ sí ilé kẹlẹ̀ yẹn kí kẹlẹ̀ ṣe àbí kí ìdílé yẹn lè ní kí kẹlẹ̀ nù kí kẹlẹ̀ ṣẹlẹ̀ ní àbá. ẹ ẹ ẹ lọ́wọ́ mi ti àwọn mi ti nàìjíríà ẹgbẹ́ tó wà lọ́wọ́ mi tó ń síbà. mo wà ní mo ti parí àwọn ti ọ̀rọ̀bùrún bẹ̀rẹ̀ aláhàbùrọ̀ máa tí wọ́n ti káyẹ̀ àwọn ọ̀pọ̀ ìwọ̀dá mọ̀dínà àwọn ìkí ọlọ́ tí wọ́n ìkí ní ọjọ́ tí wọ́n aláhàbùrọ̀ mú ti sílá àti ká ní nàìjíríà yìí ìjọba mi níbi kíkọ́ ọ̀nà máa mi kàṣẹ bó ti ní ọ̀pá ẹ̀fẹ́ ìmọ̀fẹ́ ni wọ́n ti ká ẹ̀mọ̀ mẹ́wọ̀n ọ̀rọ̀dọ̀rọ̀ ṣéwò àbòtónù ṣéwò àbáyàwó ṣéwò àbáyàwó ṣéwò wà ní kíó ẹmbọ̀ àti jẹ́láì ọdún ọdún kọ́nà ráyìí ní ìdíkọ́lọ́mọ́tò rẹ̀ láti ìkọ̀dé gàánì ilẹ̀ ọ̀rọ̀ wà àbọ́kà àbòtó ọkùnrin ẹ̀ kíkìrì nígbà tí kíkìrì àwọn ìtìkọ̀ rẹ̀ ọkọ̀ tí ó ní máa ń wàhálà ọwọ́ wàhálà yìí tó tí wọ́n sáá sí kẹ́lọ̀ road wọ́n tí wọ́n sí wọ́n sáá sí kẹ́lọ̀ road ọ̀nà kò sí bí orí di kò yí sí òtítí ìgbà tí wọ́n sáá sí kẹ́lọ̀ road méjì ti lẹ́gbẹ̀ẹ́ àwọn yàrá tẹ̀lé yẹn ti tí ìbọ̀nà fún mi ọpẹ́ ní ṣíkì zoro ti lọ́gbọ̀n dé ọpẹ́ fẹ́ dìde kí n fún ṣíkì zoro ti wáyé ní ààrẹ ní mọ́dàkà alẹ́ bá kà bùkà kíì wọ́n ní ìdíwọ́ wọ́n fún mi ní ayé mi dókòó jìm mi ní òdòkó bá tó kílù kó níbẹ̀ ọpẹ́ ní ṣàlùkàrà aláìwọ́dé ilé ìlú tìbí jáde lẹ́lẹ̀ sheik bala ya nkule wọ́n wò pé wọ́n wò pé ìlú ẹ jẹ́ nípa owó ògùn ọlọ́run lọ́jọ́ ẹ̀yìn nípa owó ògùn ọlọ́run lọ́jọ́ ẹ̀yìn bí ayé yìí ọlọ́run gbogbo àdọ́wà ọ̀nà ti dúkìá ní bí àfẹ́dá wípé ṣó náà sírù kọlífà nípa iṣẹ́ náà sírù náà mú ní ọ̀nà máa tún lọ yìí láwù ni ẹbí jẹ́nu gbọ́ gbọ́ àwọn yìí jẹ́nu ẹbí yóò gbọ́ àwọn yìí. ọ̀rọ̀ tó máa ń jẹun bí ọdún aláàbí báyìí ọdún aláàbí. ọdún alẹ́ ṣé o wà nílẹ̀ rẹ̀? ọdún alẹ́ ṣé a dún nìyẹn? bí a tún yàrá bẹ́ẹ̀ yàrá Naam. No. أخوتي كون صلى الله عليه صلى الله عليه الكلام الذي قيل أن القرآن لا يجوز قراءته بمعنى بإجمال المسلمين لما عدد تقول في الحالة قال السلام دلوقتي ẹ̀ẹ́dẹ́gbà tí mo náà yíbọ̀ wa tí sọ̀rọ̀ yín dààmú wa kí máa jọra wọn pẹ̀lú gbogbo ọ̀kan náà kọ́ni abẹ́gbẹ́ kan wá káfíà kùnán máa jọra wọn bẹ́ẹ̀ ni wọ́n gbogbo ẹ̀ kọ́ni tí wọ́n gbé báyìí alákàtà fi jọ orin ni nínú mi pé yàtọ̀ wà láàrin ìdáàbòbò kùnán àti ìdáàbòbò àbíkù wọ́n fi ní pé ẹnìkan pè ní abdulkadir àwùjá abdulkadir أربعة آلاف عادية أحل فيه الحرام وأحرم فيه الحلال الدور بين المسلمين أني أولي بحج عداء أني مو حديثي 4000 مصر حلال الذي حرام مصر حرام الذي حلال كل لما عليكم يعني كاذبين يوم يوم ó di wa ọ̀kan náà tó fún àdìs wá ti du ni wọ́n du lọ́lẹ́ yá ni àmì ìbò mọ́ kò du ní ma lọ́lẹ́ bí wọ́n máa du lé yìí àwọn tó fà ìsàlẹ̀ máa du yìí ó ti du ní ìlì nígbà tí ọ̀sán ti fọ́n ọ̀sán sílẹ̀ ó di ṣíṣe lọ nìyẹn so àdìs wà fún títẹ̀ ju Quran àmọ́ tó ti tún náà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bí asan nígbà tí àbẹ̀sí ṣíṣe lè wà sọ́nà àti mọ́tò àti mọ́tò òdó mọ́ láti dá lọ́rí ìfúnná láti dá ọ̀sán mọ̀láfídá ìdí ètò àti bẹ́ẹ̀ ni àwọn tó ń hàn àdìsí wọ̀nyí nígbà wá wọlé ọ̀nà ọba sàánà wọ̀tá ń wọlá rẹ̀ ní káwọn fìtínà yẹn fẹ̀lẹ̀ kí tí a fìtínà bí ọ̀rọ̀ mọ̀tò àbúrò bínú bùbára sọ pé kúkàlà nọ́sàn àmì rìjàl kún náà nọ́sàn àmì rìjàl àìbẹ̀rẹ̀ kí wọ́n ti bá gbèrè káwọn ẹ̀sìn àti ìrẹ́ pàwọn àwọn ṣíṣẹ́ àwọn kọ́kọ́ wọn àti ọ̀nà àti káàì sẹ́mù lẹ́nà àrìjà lẹ́kùn sẹ́mù lẹ́nà àrìjà lẹ́kùn àbíṣẹ́ kí àwọn tó kí ṣe àwọn ẹni bẹ́ẹ̀ lọ́pàá ti wọ́n báyìí báyìí báyìí nǹkan mi alùsùn wà dánù nǹkan mi alùsùn bá kúlú kánú àwọn afáàfin náà ni a ti lè وإن كان غير من عالم يرد عليه أضيع بدرني والله تعالى عليه السلام عليكم وعليكم السلام pé láyé àná lè fìlà rẹ̀ láì dákò sí ìṣúra fún ìrẹ́lẹ̀ àgbọ̀rọ̀ lẹ́nu kan wọ́n á sọ fún tàbí kan sí tàbí ìrẹ́lẹ̀ ọ̀sán tàbí tàbí lẹ́sẹ̀ tàbí sọ fún ìlú tó ń bá fẹ́ kó sọ̀rọ̀ àlejò kí àwọn máa ń dákọ̀ gbọ́dọ̀ kínú ń gbọ́dọ̀ Abdullahi bin Mas'ud Abdullahi ń gbọ́dọ̀ Abu Hurairah Abdullahi ń gbọ́dọ̀ lọ́ba ló bá Abdullahi bin Sẹlẹ̀ mo sọ ẹ̀ ojú rẹ̀ gbogbo wọn sọ ìyẹn ló fà á ṣẹ́gbẹ́ two test beats ní sọ̀rọ̀ yìí tàbí ànámi nígbà tó àti ìlú rẹ̀ ní sọ̀rọ̀ rẹ̀ ìgbàdí kò gbẹ́nà wọ́n bí lè bílè kọ́lọ́ mi wọ́n á ní akẹ́rù ah, fún mi kúrò ní wọ́n ní ara ọ̀ àwọn kan bìlè kọ́lọ́ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí rẹ̀ ni mo kàn láti ọ̀rọ̀ ọmọ rẹ̀ ní ọkà sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹsẹ̀ yìí fẹ̀rẹ̀ ní sínú rẹ̀ ọ̀kan náà wọn sọ̀hábà yìí mẹ́tí tó lè yé mọ̀ ọmọ kàn sọ̀rọ̀ ọgbọ̀nù ẹ̀lámọ́ aláìkùm ìdáhùn ẹ̀lámọ́ aláìkùm ọgbà ń pè nàbà lọ ọgbà wà gbọ́ wà bẹ̀rẹ̀ wà ọgbà ń wà ṣọ́ọ̀lù kọlọ̀ ó ní àmì ìsìnkú wa ikú dábàá fún àwọn ẹ̀mẹ̀ta tí a bá gbọ́dọ̀ dáhùn ọmọ lọ ó yẹ bàbá fún ọgbẹ̀ ní ọlọ́wà àmì ìgbàdàn ìsìnkú tọ́lọ́ wọn mẹ́gbọ́n sábì sọ fún wọn nílò àfikún nílò àwọn tó bẹ̀rẹ̀ rí tó tó ọ̀bá mú tó wọn bẹ̀rẹ̀ rí tó. yóò fi lẹ́gbàá mi ìfẹ́ na ìjàpá yẹn ìjọba lọ sí náàtú ilé mú ni ọ̀rọ̀ tẹ̀lé ọba lọ́ba sí ìjọ ìjọ ìjọba kan àjùmọ̀ máa ń yẹn mẹ́dàkùn ìjọba lọ́wọ́ mọ̀ tó gbé wọn sí náà àbúṣe ìlú sí náà àbúṣe ìlú lọ́kùnrin

àdìsí pé àlẹ́bí wípé sọlá àrà sọlá ìgbọ́n mo bá ní ee abúrera Abu abúrera tí wọ́n ti ń dẹ́gbà wà ń bì lẹ́wọ́ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tún wọ́n ní bẹ́ẹ̀ bí sọ ọ́nú bẹ́ẹ̀ ni bí sọ fún bẹ́ẹ̀ bí sọ fún mi bí wà ní sọ fún wọn bí wà ní tí wà kọ́ mọ́ mi ní tí wà ètò wọn àti mo sọ fún tó ara kò rí lẹ́wọ̀n ìgbọ́n mo bọ́ lẹ́ẹ̀mẹ́ta sílẹ̀ náà níbi ìgbà sísọ ó dé ìgbà mẹ́ta lọ. ọ̀rọ̀ ìgbàlè wọn ni wọ́n kọ́ pé níbi kìí láti fìdí ọ̀rọ̀ yẹn ilẹ̀ ni ó lè yẹn ní alifimistiki ó di wa tó lè gbé wa sọ̀rọ̀ ó di wa wallahu ta'ala alam ó kà á lù ìlú ó fà á ẹ̀rí káwọn sàábì ní sílẹ̀ ní sàbí tùbù ẹnìkan ni mo fẹ́ àwọn àlọ́jọ́ mẹ́rin twenty five days pẹ̀lú abdullahi bin láti mẹ̀dínà wá sí ìdíkà ìdíkà ìdíkà أن قال رسول الله جميل لنا له قال رسول الله wọ́n ti wà fúnṣe wọ̀nyí. إنا نحن نحيي الموتى ونكتب ما تنام ẹlẹ́yìn òjò ni àwọn onígbògbà bá ápùlọ́tì lọ ilẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ̀ wọn àwọn kan ní royal will gbẹ̀gbẹ̀ ẹ̀ ó lè gbádà máa rú ọ̀tún fún ajá tí nàìjíríà àpàràjá yìí wọ́n ní ẹ̀sìn ìjáwà rí àbí. àwọn tó bá bí ti àwọn gbàgbára àti onígbèrè yìí nílé àwa ni. òdìdó bẹ́ẹ̀ ni lọ́nà bẹ̀rẹ̀ ó yẹ ọlọ́run kẹlẹ́ ní sọ́kàrà wọ́n sáré. wọ́n á lè kún sálàm bẹ̀rẹ̀. lórí ìpínlẹ̀ ọ̀kàwà àpamọ́ ní ọjọ́ yìí. wọ́n yẹ kí ẹnìkan kó lè fẹ́ mọ èyí tó wà pẹ̀lú ìlú àwọn méjèèjì ẹwà ní pé ẹni tó wá tí wọn mú kan tí ó lẹ́sà tó máa bú ẹni kejì pé òfin dídí. ara o nígbà máa ń tún ṣe tí a fẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ fún ọ̀rọ̀ sọ̀rọ̀ tí a fẹ́ ẹ̀ bá ní ọ̀rọ̀ fún ọ̀rọ̀ láti tí a fẹ́ bá ní ọ̀rọ̀ fún ọ̀rọ̀ wọ́n lè wọ̀ wọ̀ wọ̀ kó owó ló fẹ́ẹ́ nílẹ̀ jọ́lọ̀ tiẹ̀ ó di ọ̀ àmọ́ ọkọ̀ máa bí mẹ́rin kan kò bá mu ó bá mu ẹbí ẹ ó fẹ́ tí ìṣe ẹ̀ka ìsọ̀rọ̀ láti ìlú yìí tí ìṣe ìjọba àti ní ọmọ báwọn yẹn kọ́nà màlìkí àmọ́ màlìk ó ní bá ọmọ ara sílẹ̀ ọdúnmọ̀ tí máa ń bá ti kúpa lọ kí ẹjọ́ kù. ìgbà mi ṣáà fi ọ̀rọ̀ wọn yà ẹ̀kọ́ ni wọ́n tún ní kí ẹjọ́ ó ní àdúgbò ní sallallahu alaihi wasallam kí wọ́n máa ń ṣe gbogbo haraka gbogbo mobile ṣe pàtì àyàfi ẹjọ́ tó gbà nìkan ẹ̀ ń ta Qur'an ní ẹjọ́ tó gbà ní pàtì kí wọ́n bẹ́ẹ̀ nìkan tó sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ láti gbé dákì ó di wa ojú tó máa ń yẹn lẹ́fílà ọ̀hún sọ̀rọ̀ nù ọ̀hún yẹn lẹ́fílà ọ̀hún sọ̀rọ̀ nù tó lọ fi pé dákì tó ti pọ̀ lọ dákì ó dà tiẹ̀ nù ṣáàfì ah, ó ní ah, àníbi ìṣẹ́ ìpínlẹ̀ lọ́sọ̀ àti àwọn olóògbé ẹni arákùnrin dìde lẹ̀ ìrìnàfíà ní ìdílé fún ìrìnàfíà olùkú wípé ọlọ́pàá máa sọ̀rọ̀ káwọn ti di ìrìnàfíà ọgbẹ́ ìdìbò ìṣàrà àti òmù ìṣàrà wọ́n á wùkọ́ wùdí ló fi ẹ̀ nílẹ̀ òdì àwọn tí wọ́n pé ẹni mọ́tọ́rọ̀ wọ́n ní ẹni ẹni ẹni ìgbà láti yóò wá kékeré nìyẹn kékeré nìyẹn irú bẹ́ẹ̀ ó ní ilé púpọ̀ nìyẹn àdébí sí àgbà pé ó lọ sí ìgbòho àwọn yahood ó bọ̀ sí mùsùlùmí àwọn mùsùlùmí bá túmọ̀ ká àwọn mùsùlùmí bá padà àdébí padà sílé àrò kúrò sí ìgbòho àti ìgbòho àti àìsàn ní ṣe irun rẹ̀ sí láti ọkọ̀ tún lu ẹ̀ṣẹ̀ òun mẹ́rin àgbálẹ̀ jìbìrì ti báyìí pé á bá Muhammad sọ̀rọ̀ ẹni tó gbọ́ nǹkan àwọn tó gbọ́ nǹkan jálẹ̀ o nígbà àwọn Yahudi ní kọ̀rọ̀ ìlà ní ìkùkù àwọn ní ìlú wọ́n àtàkì wọ́n ní mo ti bẹ́wò ìgbìn ni mo ti kàwọ́ sí kí nìyẹn wọ́n kọ́ láyé nìkan tó lè nìkan ó ní láyé sọlù yẹn náà àdúgbò asọ̀rọ̀ ilẹ̀ fi ní kúrò ìlà wọ́n ní kí ní yín ọ̀gbọ̀rọ̀ gbó kíláàsì àtijọ́ kíláàsì ọba ní kúrò ìlà ìgbàdìrà wọ́n gbẹ̀rẹ̀ agbẹ́ta òyìn dé dájọ́ náà àti kìí ọkọ̀ wọn ní kájá kíláàsì wọn ní àdìkínlá o àdìkínlá ọ̀gbọ̀rọ̀ kíláàsì ọ̀gbọ̀rọ̀ kúrò ìlà kó ojú àwọn obìnrin ojú àwọn sọ́yìn ojú wọ́n parí ọ̀rọ̀ wọ́n dọ́ra mi sàrẹ́bì ni àwọn tí wọ́n dókè wọn tó mi yé yára ní ìdàbójú mọ́tẹ̀wò kama ìnà sọ́láàtì káwọ́tà lè mùmí náà ṣe àbáwọn tí wọ́n kò rí náà kò kò síláì obìnrin tí ó jẹ́ ìgbẹ́ ọmọ fàdà bí ọ̀rọ̀ tí wọ́n fi lọ́kàn ní àwọn èèyàn fa ọ̀rọ̀ ìgbà láti bẹ̀ sódò ẹ̀fà ìtẹ̀lájọ láríwájú ọlá ọdún àti wájú wákàtí ìgbà wọ́n fọ̀rọ̀ yẹn pẹ́ láàrin gbogbo àwọn èèyàn pé ìkúmà òsìkúmà ìdúmẹ̀jọ àbí gbẹ̀gbẹ̀ òde ìkúmà òsìkúmà ìdúmẹ̀jọ àbí gbẹ̀gbẹ̀ mo á sọ fún wọn pé ọ̀rọ̀ yóò tún sára màá sọ gbẹ̀gbẹ̀ ni gbẹ̀gbẹ̀ lọ́jọ́ ìgbà ń gbẹ̀gbẹ̀ ni ó bá gá kà lápòjúwe alif muhammad sallallahu alaihi wa sallam ó lọ́jọ́ bá wà kúf ló bá wà kí ni wọ́n gbàgbé láyé ìjọ kan sí ìbọ̀ra ìgbìmọ̀ fọ́ra kí máa túmọ̀ sí bọ̀ àmì ẹ̀kọ́ ni àìdíbẹ̀ ìjọ kan tí ẹ̀mú fẹ́ rẹ̀ ìkọ̀ ní o mọ́gbàtà ní o bí wọ́n pè é bí wọ́n mọ̀ wá lé báwo ló ní àjò ìdíbìkà wọ́n mọ̀ ẹjọ́ ìjọ kan yìí wọ́n mọ̀ ẹjọ́ ń lọ ẹ̀sán à ẹ̀rí ọ̀la akọ́tọ̀ ẹ̀sán à yíyọ ni ẹ̀rí ọ̀la ẹ̀rọ màá tó ti kí àtúbà àti wọ́n zúù gan ọgbẹ́ zúù rọ̀lá mọ́ mọ́ sẹ̀lọ̀ láàárọ̀ ìgbọ̀ rúf ìdí máa fi mọ́ra ó di zúù ọgbẹ́ zúù yẹn ó di zúù rọ̀lá kó tó parí ìgbẹ́ ìlà pé àmọ́ ní alára àkíkọ́ tó lù nìyẹn ẹlẹ́jì àbílẹ̀ ẹ̀kọ́ ni àwọn tó ń dé bàtà ẹni yẹn lọ́wọ́ àwọn ọmọ ẹ̀kọ́ ẹ̀ báyìí wọ́n ẹ̀ ó ti sábà lè fún àwọn àkóńdé ọkọ̀ ọkọ̀ méje ní ó tàbí ti kọ́wá méje ló fi lówí ẹ̀rọ mi ẹ̀yẹ yìí ọkọ̀ mi ara àdúgbò di òní ìjọ kan ọ̀la ọjọ́ oníṣì kò ní ṣe wàhálà náà kí wà ọ̀la ìtòkọ̀ ní yẹn ilé ìgbà tó dáhùn yọkù ìgbé òlè gbogbo ọ bí wà kò sí ìgbé ńlẹ̀ ọláhù tààrà. bẹ́ẹ̀ ni tí mo fẹ́ bẹ̀rẹ̀ ó ní ti pẹ̀lú aṣọ wíwọ̀ nípa jùlọ ló tún bá táwọn sọ ọ̀rọ̀ tó ní ìlànà tó ṣe àmì rẹ̀ kọ́mẹ́ǹdì pé kéèyàn wọ àmọ̀ wọ aṣọ white so ẹnìkan wá mú wá sí ìgbà pé àjọyọ̀ establish pé ànábì ẹ̀kọ́ mẹ́ńdẹ̀ wá ní ìpàdé ní spiritual ìfẹsàn kan tí èèyàn máa ń wọ aṣọ white ìgbà ó sábà ní ìdáàbòbò kan ìfẹ́ tí ọba àṣàlàyé ní orí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé ìjọ ọkùnrin náà ló máa wọ aṣọ black tó ẹni ní ètò ìsìnkú láti ọ̀pẹ́ a tí àwọn olóòtú máa ń síta wọ aṣọ nípa àti ìjọ ọkùnrin. èyí dà bí spiritual backing nípa ọ̀tẹ̀lẹ̀ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ dandan òun gan dábòbò kan ni. àgbègbè wáìtì ní ara ò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àrẹ́bí ni فإلباسوا من ثيابكم بياد فإنه خير ثيابكم وقفنوا بك موتاكم بإذن أسف في الدماء في قداد ما فين هو أنا في فوق وهنا كانت ما في البو كان في القطانية هو كوي إلباسوا من ثيابكم بياد ما وما أصبحت وايت فإنه وايت خير ثيابكم بياد ما هو òun náà nìkan máa fi ṣe ìṣẹ́kọ̀ọ́ ní àwọn òkú yìí gbogbo ara máa fi ṣe lè fi lè ní òkú ká àmú ní àtàkàtà ọwọ́ funfun ní gbogbo à. nígbà ìkọ̀ wa wáyé ní ọjọ́ ìbọn mi gàmí òní ìyè sí yẹn. àwọn tó pọ̀ tẹ̀lé sínú lè sẹ́lẹ̀ ọlọ́run tó mọ̀ lè wù jìbìtì. wọ́n ní olóòsàn ni wọ̀ àmọ́ ilé ìyá ní ìṣẹ́jú tó máa wọ̀ kọ́ pé ìgbà tó bá ti wọ wáì ló máa àwọn ìlú ìjọba ẹlẹ́kọ̀ọ́ ní ìjọba wọ́n sọ owó wáì fún fún ìgbé wọn máa ń tọ́jú ẹ̀ ló bá ń wọ̀ṣọ wáì sí pa àwọn kábà ká. àwọn ọmọ yòówù yòówù àwọn ọ̀rọ̀ tí wọ́n yẹn kí gbẹ́ngbẹ́ àwọn ìkàlùkà fún ìyàwó àwọn adé àti